tó fún àwọn ààyò rẹ̀ lé pẹ̀lú Islam. ọlọ́run ọba tó fi ímánì ìgbàgbọ́ òdodo tó fi buyì fún àwọn ààyò rẹ̀. ọlọ́run ọba tó gbé tó dá ilẹ̀ tó sì mọ sámọ̀ga. Si ní àwọn apẹ apẹ lórí ara wọn tó jẹ́ wípé lórí déédéé ló dálé lórí mo ń yan ọlọ́run ọba náà lẹ́yìn tó pọ̀ ní ìbámu sí agbára ọmọ ènìyàn ẹ̀yìn tí ahọ́n kan lè yìn débi tọ́lọ́run ọba tó ga dé. ẹ̀yìn tí àwọn kan pé kó sí okùnfà ṣíṣẹ́ gbòógbò ìkẹ́ ọlọ́run lórí wa mò ń jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba wa náà ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé ọba tí ò lórogún kan ọba tá a bí tí ó sì bímọ ẹ̀rí yìí gẹ́gẹ́ bí mo ṣe ń jẹ́rìí rẹ̀ tẹ́yìn olùgbọ́ mi náà ń jẹ́rìí bẹ́ẹ̀ tẹ́yìn jẹ́rìí pé bẹ́ẹ̀ ni kọ́nà kọ́ bá wa tọ́jú ẹ̀. di ọjọ́ oríire ọjọ́ gbọdọ̀ kíámi ọjọ́ tá a pàdé ọlọ́run bá wa mo ń jẹ́rìí fún anabi muhammad sallallahu alayhi wa ẹrú ọlọ́run bá wa náà ní òjíṣẹ́ rẹ̀ sí ni òun la fi anabi ọlọ́run nípa ríran wọn wá sáyé ọlọ́run kó bá anabi àtàwọn aráalé rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ láti ran ẹ̀sìn islam lọ́wọ́ láti ṣe àgbéga fún súnà sànàbí sallallahu alaihi wasallam ìbẹ̀rù ọlọ́run bá dọwọ́ wa kọ́nà wa kí ó rọ̀ wá lọ́rọ̀ bẹ̀rù rẹ̀ yóò dá lórí ká máa sírò èrè tá a jẹ àtàdánù tí ó bá wa èrè tá a jẹ àtàdánù tó bá wa bí yẹn ti máa lọ ayé nu èyí ó máa jèrè yóò máa pàdánù èyí yóò máa jèrè yóò máa pàdánù ọlọ́mọdé á pàdánù kanyìn èrè náà ní kọ́lọ́ǹdé á jẹ títí sáàbì jèrè tí ó mú wa ṣe déédéé yọ̀nà ọlọ́run àmọ́ di ọ̀ràn yẹn lábẹ́ ìbẹ̀rù ọlọ́run ká máa sírò ẹ̀ ká máa sírò ibi tí èrè wà ká sì máa bójú ibi tí ṣọ́tẹ́jì wà torí pé lónìí ayé tá wà yìí àyè iṣẹ́ ni lẹ́yìn náà ọlọ́run gbẹ̀mí wa lẹ́yìn wá àgbà náà ìṣirò ló kàn ó sì wẹ́ wíwẹ́ rẹ̀ ni wípé nǹkan kan ò ní padà mọ̀ àfi tọ́lọ́mbà máa máa sàmójúkò fún wa ìtumọ̀ pé ìṣirò àlùkí á máa wẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láabi wọ́n máa fojú fò láyé. wọn nígbà tá a ti rélé tá a ti rélé ma fi tó kù lẹ̀ nígbà tí wọn bá mọ̀ díẹ̀ mọ̀ kò rí bẹ́ẹ̀ níbi ìṣòro tàlùkìyàmù kò sí nǹkan kan tí wọn padà mọ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé tíra àkọsílẹ̀ tó ń wa sí nusratul kad kò ní fi kékeré lẹ kò sì ní fi ńlá lẹ yóò dé pẹ̀lú àwọn tí ọlọ́run bá yàn pé kí wọ́n máa kọ́ ṣáájú tí mọ̀ ọlọ́run bá ti gbà wájú kíkọ́ wọn tí wọ́n ń kọ́ nídìí eléyìí ọlọ́run bá wa àlẹ́ àádìlù ọba tó pẹ̀rẹ̀ ní àádìlù ẹ̀yọ́mọ ìyá mi nẹ́ẹ̀sì Islam ẹ jẹ́ kí ká bá ọlọ́run bá. kaba jẹ orukọ yìí níwọ̀nba ibi tágbára ọmọ ènìyàn mọ̀ gbogbo orukọ yòówù tá a bá wà kárí wípé nínú orukọ ọlọ́run yìí àbí nínú òròyìn ọlọ́run kí á mú ẹ̀sìn Islam ká mú ọbẹ̀ ọ̀kan náà olùmọ̀ sọ pé ọlọ́run ọba wa àlàádìlú الذي لا يجور ولا يظلم ولا يخاف عباده منه ظلما شيخ الإسلام ابن القيم ونصره رحمه الله olólùwọ̀n ni ọba tó jẹ́ pé kò ní ṣe àbòsí ẹrú ò sì ní páyà pé yóò fóun àfi bá gbọ́ lọ́wọ́ bá náà lèyẹn máa káyà pé òun ra kò látọ̀dọ̀ lọ. sọ bẹ́ẹ̀ ó tún wá sọ nínú ọ̀rọ̀ míì tí èsì alukoran kẹrin wípé ẹ̀yin ẹrúsìn mi èmi ọlọ́run bá yín ẹlẹ́dàá yín mo ṣe àbò sí eléyìí ìdàkejì àlẹ́ àdìlù ìdàkejì déédéé ó ní àbò sí mo ṣe léèwọ̀ ara mi. mo sì ṣe léèwọ̀ láàrin ara yín ẹ mọ́ ṣàbòsí ara yín o. gbogbo tíra tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ló sọ bẹ́ẹ̀ pé ọlọ́run bá kìí sọ̀rọ̀ alábòsí kò sí àríyànjiyàn kankan bẹ́ẹ̀ ẹni tí òkùnkùn bá wà nínú ẹ̀mí ẹ̀ tí ń ro àbòsí sọ́lọ́run kìí sọ̀lùgbọ́ ọlọ́run bá gbọ́ o wàyí sọ́ọ̀lá wàyí sọ̀ọ̀mà. kódà bó kírun kódà bó bá ń rò wípé ọlọ́run bá chíìtì òun àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ kódà ẹ̀dọ́mí máa sọ pé ọlọ́run ọba disappoint ìròyìn tí ń bẹ lára ọmọ ìròyìn tí ń bẹ lára ọmọ ádámà wọn a sì máa fi bá jẹ́ pé ọlọ́run sọ pé òun rẹ mọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn yẹn wọn ò ọlọ́dà kan ni ṣùgbọ́n ọlọ́run ọba ó ní òun fi ọmọ èèyàn lẹ̀ lè yẹ omi ń káṣù fi ilẹ̀ sọ di ọjọ́ kan tí ojú ó yọ ní àkọ́ níbi ìnira àti fìtínà wọ̀lẹ̀ yàrá òbílà ojú ó yọ lákọ̀ àkọ́ ibi tọ́lọ̀ ń kí ojú bọ̀ náà pè ní àkọ́ ojú yóò wá yọ sàgbẹ̀dà nígbà tí ìrìnà bá dójú ẹ̀ ọlọ́run bá kọ́ mọ́ ṣètò wa bẹ́ẹ̀ ọ̀rọ̀ táwọn ọmọ èèyàn sọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ bí a ṣe kọ́ jọba láàánú. ànábì kan ò sí nínú àwọn anabi ọlọ́run aliyu salatu wassalam tó fún wa ní làbárè tó jọ pé ọlọ́run bá ṣàbòsí kò sí lọ́dọ̀ ànábì ọlọ́run kankan. dẹ́gbẹ́ ní orúkọ ọlọ́run ọba wa oní alẹ́ àdì ó ìròyìn pẹ̀lú alẹ́ àdì alẹ́ àdáàlà déédéé tàbí pé ọlọ́run bá wa ní alẹ́ àdì nídìí déédéé tó jẹ́ pé kò láàlà gbogbo bá a ti ń lọ ayé ìbọn ti dá wa yìí nínú déédéé justice ọlọ́run ọba tí ò láàlà ni ìkẹ́ ló sì fi ṣe fún wa wàláhì a sì mọ̀ bá a pé gbogbo wa kọ́ la mu bákan náà a pé lómi ń dààmú kó tó rí jẹ kó tó mu a pé gbogbo agbára lè wá sí júmọ̀ lónìí láti bí kan oṣù mẹ́ta oṣù mẹ́fà ọdún kan ẹlòmíwà lọ sí tu. inú déédéé ọlọ́run gbogbo tó bá tẹ̀lé láyé yìí níta ká gbọ́ yé bẹ̀ ni pé torí kò pé yìí ní haramtu zulma ala nafsi èmi ọlọ́run ọba ẹlẹ́dàá yín ṣe àbòsí léèwọ̀ lórí ara mi wàjà àǹtòwó bẹ́yìn náà fún muharraman mo ṣe ní haram lórí yín ìdákéjì ẹ lọ́lọ́run wa ṣe ní halal òun náà ní àlẹ́ àdùn déédéé dọ́gbadọ́gba. nínú àwọn àdájọ́ ọlọ́run ọba tó jẹ́ tayé àti tàlìkìyàmà. ìròyìn náà lọ́lọ́run bá ń lò kì í ṣe kọ́ ní déédéé ńgbà kan ó wá yí padà nígbà míì wọ́n wá lẹ́dí kọ́lá kọ́lù jẹ́nà náà òun lọ́ba tó fi dá iná lọ́ba tó dá àlùjànnà inú bá ní. olódà ọlọ́rọ̀ olódà aláìní olódọ̀gà olódọ̀mọṣẹ́ olódà tí ń rẹ́rìn torí bá òun ló sì dání pé ń sọ fún látàní tó ní ojú rẹ̀ òsì tí ì dá títí dòní nínú dédé ọlọ́run bá ní tí ò bá rí bẹ́ẹ̀ bóòlù á sì nígbàgbọ́ kọ́lọ́run bá ń bẹ tó jẹ́ pé gbogbo àwọn fífi ìṣẹ̀lẹ̀ yẹn ẹnìkan ò rí tiẹ̀ control tó wọ́n pé bànújẹ́ ló bá mú wá ó gbà náà ní kódà yìí bá jẹ́ pé túláàsì ló fi gbà yọ̀bá àmọ́ fi mọ́ ní ìgbà ó gbà náà ní tí ò bá ṣẹlẹ̀ bóòlù á sì mọ̀ kọ́lọ́run bá ń bẹ tọ́ba wa jẹ́ pé níbi ayọ̀ ni ẹni ọlọ́run àmọ́ ọlọ́run bá dúpẹ́ fún ìpele ahọ́lá lánàá wọn kú wàtà ilà bìlà eléyìí náà ta rímù ìkẹsẹ̀ kágbára wa ni o ọlọ́run ló sì ń rọrùn àmọ́ lọ́dọ̀ àwọn tí ò gbọ́dọ̀ wọn ni wọn perfect ni àwọn ẹlòmíì ni àwọn ẹlòmíì ò ni ìyẹn pọ̀ lọ́dọ̀ àwọn tí ò gbọ́dọ̀ gbọ́ déédéé táwa ń wí ìlànà orílẹ̀-èdè yìí ó burú pọ̀ kìí ti sọ nìkan kò wá sí nǹkan kan tí ń da gbogbo àgbáńlá yín rú ìdàkejì déédéé yìí ni tó bá ti pa bá lè ṣe déédéé ni àná ọlọ́run ọmọ sọ̀kalẹ̀ òjò kẹrẹ̀ yóò mọ̀ pọ̀ tí ó rẹlẹ̀ gbedegbede dáadáa. Islam tọ́lọ̀ fẹ́ràn nàbí sallallahu alaihi wa sallam. ó wà fún lèkúrọ́jì násìmí jáwórì àdìyáni làhádùn islam láti mú àwọn èèyàn jáde kúrò níbi ààbò sí oríṣiríṣi ìlànà tí wọ́n pè lẹ́sìn láti mú wọn padà síbi déédéé ti islam. ọlọ́run bò dá sámà kò dálẹ̀ kò dá wa èèyàn kò dá gbogbo ń tàn rí láwọn dábàá léwéko kò dá wọn torí nǹkan kan míì torí pé àfi bí àfi kó jẹ́ pé kí déédéé ó lè rinlẹ̀ lórí ilẹ̀ nínú sọ́dọ̀tò nìsa àyà kẹrin àyà ogójì ọlọ́run bá ní inna Allaha la yazlimu mithqala dharra ọlọ́run ní fáàgò síbi tí o kò mọ̀ èyí tó kéré jù nù nínú nǹkan tó jẹ́ pé ọmọ èèyàn lè má fojú rí àfi tẹ́ bá gbé ahò ojú tẹ́ ẹ fi wo ohun tó bá kéré tí ò sì fojú rí lọ́lọ́run fi sọ wípé òun ò ní ṣe àbòsí kan tó mọ bíi dárọ̀ ní tó kéré jù tẹ́ẹ̀ lè fojú rí bóyá tẹ́ bá gbé ààbò tẹ́ máa fi wò sójú gan bóyá ẹ tún lè má rí ní tó ké ọlọ́run àbòsí tó mọ bẹ́ẹ̀ kò sí lọ́dọ̀ wọn lọ ìdàkúntà mímọ yóò bínú bí hádà kìtà tí ó wà tèmi bá jẹ́ nìkan náà tí máa gbà tẹ́ra ń bọ̀ tá a pè ní Al-Qur'an ọlọ́run bá sọnù sọ́ra kẹfà ayé ọgọ́rùn-ún kan àti mẹ́ẹ̀ẹ́dógún wàtá mẹ́t kánìmọ̀ tòrọ́ bìkà síbi kan wà àdìlà ọ̀rọ̀ ọlọ́run bá rẹ ó pé pérépéré ó mú dópin ní tòdodo àti ní ti déédéé gbòǹta bá bá ń bẹ ẹ̀sìn ọlọ́run ká fi sìn gbogbo làbárí tọ́lọ́run bá fún wa ọlọ́run ká fi sìn. gbogbo ìdájọ́ tọ́lọ̀ mú wa pé eléyìí ìdájọ́ ni eléyìí ìdájọ́ ni eléyìí ìdájọ́ ni pé àwọn ìdájọ́ yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣẹ̀ sí bó ti yàtọ̀ síra wọn làwọn ìdájọ́ yìí yàtọ̀ gbogbo ìdájọ́ pátápátá bóyá ṣe ni àbí ẹ ni ọlọ́run ni ká fi sìn torí pé nu ọlọ́run ọlọ́run bá pa wá láṣẹ pípé àdéhùn ó pa wá láṣẹ pípé rẹ̀ pẹ̀lú àwọn kèfèrí gan eléyìí ṣẹlẹ̀ nínú suratul Maida suratul Anfal aya fifty eight bákan náà suratul Maida aya kẹjọ níbi tó lọ́n ti ń sọ wípé nínú suratul Maida wala jurimannakum shana'anu qawmin ala alla ta'dilu ìdílù huwa aqrabu lit-taqwa ẹ má jò fà ẹ má jò wáyé torí pé kórìíra àwọn èèyàn kan ọlọ́run bá ń rìn fáà sáwọn kékeré torí ìnira tí wọ́n fi ń kàn ìdáhùn fáwọn ẹbí láyọ̀ sọ̀kalẹ̀ fún àtàwọn tí ń bẹ láyé àti gbogbo mùsùlùmí tí ó mọ̀ tẹ̀lé ṣùgbọ́n àwọn tí wọ́n ń sẹ̀mí lọ́wọ́ ńgbà tálùkùrá ń sọ̀kalẹ̀ lọ́nà bá ń bá wí lákọ̀ọ́kọ́ kó tó kà wá tó sì jẹ́ pé wọ́n ní mùsùlùmí lára láyé ńjọ́ náà lọ́rùn tí ìbá ti báyà ń sọ̀kalẹ̀ báyìí kódà wàhálà yìí ó kọjá àlà ìkọjá àlà ó ṣẹlẹ̀ tí ó pọ̀ àwọn tí ń fèsì nira gan tí wọ́n fojú iná ogun àwọn kẹfìrí àwọn ọlọ́run bá sọ ọ́ yàkàlẹ̀ lé lórí ìpè wà láyàjèrè mọ́nàkùn ṣànà áánù kọ́wọ́ mi torí hétírèdì tí ń bẹ lọ́kàn yín sí wọn ẹ má jọ ṣokùnfà kó gbé yín lórí àlẹ́ àlà tàdílù. kẹ má wàá ṣe déédéé pẹ̀lú wọn tí nǹkan bá dà yín pọ̀ wà ní wọn nígbà náà ẹ̀yìn délù déédéé ni kẹ́ẹ̀ o ọlọ́run kò sọ pé ó wà kò sọ pé bẹ̀rù ọlọ́run ó ní ọlọ́run òun ló súnmọ́ bẹ̀rù ọlọ́run bá pa ànábì láṣẹ eléyìí náà sallallahu alayhi nínú sóràtù ṣúrọ sóra forty two wà umirtu wọ́n pa mí láṣẹ tani pa ànábì láṣẹ wa umirtu lè àdìlà bainakum ọlọ́run pa mí láṣẹ kì í ṣe déédéé láàrin ànábì pín nǹkan láàrin àwọn ànsọ́ọ̀rọ̀ àtàwọn màhàjírùn lọ́jọ́ kan nínú gbèsè ayé ẹ̀ ló jẹ́ pé àwọn àwọn tá ń pè ní kàwáárí jù táwọn olùmọ̀ bá ń sọ pé látọjú ayé ànábì ló ti bẹ̀rẹ̀ wọ́n tírèsì ẹ̀ lọ síbi ọ̀rọ̀ tí mo fẹ́ mú wáyé àwọn kàwáárí jù jámù kárìjì àwọn tí wọ́n máa jáde sí ìjọba lọ́nà àbòsí tí wọ́n máa jáde sí ìjọba tí wọ́n máa jáde takò ìjọba tó wá jẹ́ pé lọ́nà àbòsí ni àwọn ni kàwáárí jù ń bẹ náà nínú àlùmọ́ ànábì sọ̀rọ̀ sálà irú wọn. wá sọ ọrọ ẹnìkan tó sọrọ yìí ó wá sọ wípé ìwọ ìwọ òrùjú sí ọlọ́run eléyìí kì í ṣe ìpín déédéé o ẹ pín ìdá o ìlà màádìl fàmìyà àdìl tí n bá ṣe déédéé ta ni ó ṣe déédéé láyé kò sẹ́ni tó ṣe déédéé láyé mọ́. torí pé ntọ́nà wọn bá sọ̀kalẹ̀ fún anabi sọlọ sọlẹm tí wọ́n gbàgbọ́ tí ó bá wà bẹ́ẹ̀ ni àwọn ọmọ wọn kí fún òbólù yóò ti pọ̀ àwọn ààyè tá sọ pé ó ṣàbòsí yóò ṣàbòsí yóò ṣàbòsí yóò ti pọ̀ torí pé àwọn tó ní ayé lọ́wọ́ wọ́n tẹ̀ ẹ́ lẹ̀ wọ́n tẹ̀ ẹ́ lẹ̀ ẹlòmíín fẹ́ kó jẹ́ pé ojú ìsájú ó ṣẹlẹ̀ kò ráàyè lọ́dọ̀ ànábì sọ́lá sọ́lá ẹlòmíín kó jẹ́ pé torí ipò tóun ní òun fèlè yìí jẹ gàba kan kò ráàyè lọ́dọ̀ ànábì sọ́lá sọ́lá ànábì náà sọ́lá sọ́lá wọ́n tẹ̀ fún kò gbà á. débi báwọn ìyàwó ẹ̀ béèrè pé ìwòjú sí ọlọ́run ba àwọn ọba Rome àwọn Kisra àwọn Kaisar tó sì jẹ́ pé kèfèrí ni wọ́n takòtò ọlọ́run ba dóde ojú àlàbí téèyàn takòtò ọlọ́run dé wọ́n fi wọ́n live wọ́n fine báwa bẹ lọ́run ìnira ìpọ̀ ọlọ́run tún sọ ayà kalẹ̀ ó fi fèsì fáwọn ìyàwó ànábì ànábì kan ló fèsì sallallahu alaihi wasallam wọ́n banújẹ́ ànábì sùn lórí parapara. Para àbí ẹ ní òré ó lapa lẹ́ẹ̀kẹ́ ó lapa ní ìhà rẹ̀ kò sì tún sóúnjẹ ńlé ni wọ́n fi sọ bẹ́ẹ̀ aya ló sọ̀kalẹ̀ bóyá aya twenty eight ní sọ́tò làzà aya ni ọlọ́run fẹ́ fi tú wọn ká lọ́dọ̀ ànábì tí wọ́n bá yé lọ nǹkan tún náà tọ̀rọ̀ dùn lọ tó bá jẹ́ kọ́lọ́ ọba lẹ àtànábì sọlọ́dọ̀ àlùfáàlám kí ẹ gbà mú bá fẹ́ yín sọ fún un á pa láṣẹ ìsàrẹ́ ẹ̀kọ́ nà yóò fi yóò tún yín lẹ̀ sàrọ̀ àjẹmìlà ní títúlẹ̀ wọ́ọ́rọ́ tẹ́ bá yé yí lọ nígbà tá a yà sọ̀kalẹ̀ bá nàbí kàjáde sallallahu alaihi wasallam tọrọ lọ́wọ́ sí wọn lọ́nà wọn ní iqtarina Allaha wa rasulahu àṣẹfà ọlọ́run àṣẹṣẹfà ànábì o gbọ́dọ̀ tó ń jáde lẹ́nu wọn nìyẹn pẹ̀lú ìbànújẹ́ nítorí nítawọn wíìlà ayà ti sọ̀kalẹ̀ táàmù kàtàlùkì àwọn òfìdé sókílẹ̀ yìí ń pè ní ìnira ẹ̀yin ò mọ̀ báyìí àwọn tẹ́yìn wò lára ni ẹ̀yin mọ̀ pé ní wọn láàyè àtàlùkì àmọ̀lẹ̀ yìí wà tí mùsùlùmí bá gbà bẹ́ẹ̀ àní sàbòsí àní bá wọn lọ́wọ́ sí i torí àwọn kàtí inú àwọn kàtí máa ń fà ó náà ni pé èèyàn fẹ́ dépò kan ó fẹ́ nípìn kan ó fẹ́ lọ́lá kan àwọn èèyàn kan rọ́wọ́ mú àwọn èèyàn kan ti lọ ẹ mọ́jà káwọn náà jókòó tẹ́tẹ́rẹ́ síbẹ̀ mọ̀nà tán gbà lọ síbẹ̀ mọ̀nà tán mókè síbẹ̀ ẹmọ ọ̀nà tó ń gbà ṣàṣeyọrí tẹ̀yìn ń pè láṣeyọrí láì pé sówùn ìmọ̀ sí òrìn ni àpadà tá a burú ni. orú ẹ̀ ń làpèjúwe yẹn táyà sọ̀kalẹ̀ lórí àwọn àwọn ìyàwó ànábì. ummahati ummahati muminin àwọn ìyá gbogbo mumini lágbàlá ayé. ó túmọ̀ sí pé èèyàn ò lè má ṣe bí èèyàn ayọ̀ ọlọ́run ni máa ń kọ̀rẹ́ẹ̀tì èèyàn ìsìláàmù ni ó kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí òdodo bí ọ̀rọ̀ kan tẹ́mi àtàwọn ọmọ ya kan sọ ọ́ bọ̀ lónìí ní ìsìn láìpẹ́ yìí òní kò sí kò sí ọmọ èèyàn létò ìwọ̀nba ètò díẹ̀ la ní nínú àdámọ́ èyí tó ti pọ̀ mbẹ̀ láàmà gbé láàmà wrong láàmà lò lọ́nà tó wrong àwọn nǹkan kan díẹ̀ nínú wa tí ò bá sí tíra tí ò sí súnà àwọn nǹkan tó bá mu nínú àdámọ́ wa ni wọ́n bá díẹ̀ ni inú bí jẹ́ pé àdámọ́ wa kọ́ la máa fi ṣe ẹ̀rí ẹ̀sìn كتاب الله، سنة رسول الله، àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńlá àwọn kan tó nípìlẹ̀ náà nínú kìtàbù àti súnà àwọn nǹkan díẹ̀ láàmú wá ẹ̀ láàbò pé àdámọ̀ wa gan ó túmọ̀ sí pé nǹkan yìí rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ọ̀rẹ́ yìí pátápátá la tó lọ síbi nature ọmọ èèyàn kankan ò mọ̀ ọ́ ṣe nítorí wọn bá sọ̀kalẹ̀ ló ń kọ́ yẹn mọ̀ ṣe nípa tàyé àti kàlùkìrà náà. ọlọ́run bá pa gbogbo ẹ̀dá náà láṣẹ tànàbì lásọ yẹn sọlọ́rọ̀ sọlá ọlọ́run bá pa gbogbo ayé náà láṣẹ ọlọ́run ní inna Allaha ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba ẹ̀rí pa ayé àmọ́ sábà ká lọ́jọ́ jùmọ̀ gbogbo ọlọ́run bá pa gbogbo aláṣẹ pé ká ṣe déédéé nínú àwọn èèyàn mẹ nínú ọ̀ràn èèyàn mẹ méje tí ó wà lábẹ́ ìbòjì ọlọ́run lọ́jọ́ ìgbéda yọ látara ogun látara látara ìdààmú àti gbóná janjan oòrùn tí ó sì ní ju bíi mẹ́ẹ̀lì kan lọ sí ọmọ èèyàn tí ó sì ní síbòjú ní àfilábẹ́ àlẹ́ àrùsù ọlọ́run àwọn ìran méje kìí ṣèyàn méje péré o irú òran àwọn èèyàn méje nínú wọn ò ní alimami adil adarí tó bá jó ní déédéé iye tí wọ́n bá iye bílíọ̀nù tí irú wọn bá jẹ́ ìran kan nù òun wá ní àdìsí kọ́kọ́ gbé síwájú gbogbo ẹ̀ tó bá jẹ́ adarí tó wá jẹ́ onídéédéé kìí ṣe tá a bá ń sọ wípé adarí adarí adarí èmi àtẹ̀yìn náà adarí ni wá o ó láyè tá a ti ń darí ni o ẹ má jẹ́ o jẹ́ pé ọ̀dọ̀ ààrẹ lọ́kàn yóò kọ́kọ́ lọ ẹ má jẹ́ ó pé ọ̀dọ̀ gọ́vùnà pé káì ọlọ́run mọ́ àwọn rárá o àtiwọ́ náà o náà wa níbi kó sọ àyà ń kalẹ̀ ní bọrẹlẹ ni pé káwa ti ṣe tọ́ta gbọ́ lọ́wọ́ fún wa ní hàn wá lé ṣùgbọ́n ó wa náà ní gbọ́ yẹn. pé láńlọ́ọ̀dù tó gbé yàrá fún yín lánàá ọ̀tún kọ́lé tó lè kápá lórí yàrá yín nígbà tẹ́ ẹ̀ bá sì fi lélẹ̀ tí ó sì gbà tí wọ́n bí dà tẹ́sí mọ̀ pé adarí lẹ́yìn náà nù adarí nìyí ó lè lọ ẹ̀wọ̀n tó bá kọjá àmì yàrá ẹ̀yọ kan lánàá ọ̀dún lè lọ ẹ̀wọ̀n adarí oní gbogbo wa o ó kàn jẹ́ pé ọlọ́run lo àwọn èèyàn kan torí àṣẹ àbí ìjọba láti lè kọ́ àwọn èèyàn láti lè mú àwọn èèyàn ń papá mọ́ra láti ṣe déédéé àǹfààní tí ń bẹ fáwọn nìyẹn ọlọ́run ṣàánú àwọn olùmọ̀ pẹ̀lú àwọn àgbékalẹ̀ wọn láti lè ṣàtúnṣe ọkàn àwọn èèyàn kan àwọn ọ̀lágbára kan tẹ́tí máa mú yàn kọ́lá lọ́ọ̀ kọ́lá ọ̀rọ̀ kù ni táwọn èèyàn ó sì gbọ́wọ́ àtìlẹ́nu wọn àwọn ní ta gbọ́lẹ́nu àwọn àfáànù wọn kò sí tá a fẹ́ náà ni o àwọn kan wà wọn ò ní tẹ̀lé tíjọba wà túláàtì wọn pé ẹ gbọ́dọ̀ ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ níta fojú ẹ̀rí ni tí ìwà ti ṣe pé wọ́n fojú ẹ̀rí kò bá ti ṣe àwọn èèyàn kan tó wà yóò wá di tó ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wá padà ń sin lọ́hùn náà yóò wá kó àwọn èèyàn péréte tí wọ́n kàn máa fi jófin. gbogbo mẹ́sẹ̀gì sámà pátápátá torí déédéé mọ̀ ni déédéé dọ́gbadọ́gba ó wà gáyà tó rìn sàlẹ́ àti sàmàwìyà olómọ fàtọ́nà fi sọ síra kalẹ̀ ìní gbogbo ọ̀sùnmọ̀ ṣàkíyèsí àbòsí ti bá ń bẹ lọ́dọ̀ wa o ọlọ́run ní ará àwọn òjíṣẹ́ wa pẹ̀lú àwọn ẹ̀rí àtàwọn àmì látọ̀dọ̀ àwọn ọlọ́run a sì sọ síra kalẹ̀ fún wọn wa anzalna ma'ahumul kitaba wal mizana liyaquma an-nasu bil qist. a sì gbé òṣùwọ̀n kalẹ̀ òṣùwọ̀n dọ́gbadọ́gba nítorí káwọn èèyàn ó lè wà lórí déédéé ẹ wò látara ẹ̀sìn ọlọ́run àbí kí n bá yà yẹn hadid a sì sọ hadid kalẹ̀ irin ní fi ìbá sùn ṣẹ̀dídẹ̀ ẹ lè fi para yín ẹ lè fi hàn mọ̀ irin ọlọ́run wà á hadid a sọ irin kalẹ̀ ṣe léènì. ìtàfi ń jà ìtàfi sàdé olóró ìtàfi ṣe oríṣiríṣi àwọn katapila tí ń kẹrù káàkiri àti ìtàfi ń jà àti sọgbàrin tí ń ṣiṣẹ́ lábẹ́ omi ọlọ́run ló àwa náà la sọ̀kalẹ̀ fún yín tí ìbá tún ṣẹ̀dí dún ẹlẹ́tì ẹlẹ́tì jà àti kí ni wà á máa fi òun lè na àǹfààní ti pọ̀ ń bẹ̀ fún yín tí ìyẹn pé irin tẹ́ fi rọ nǹkan tí èsì ti jà ẹ fi lọ ẹ fi ẹ fi lọ hajj ẹ fi lọ Kuwait ẹ fi lọ Germany ẹ fi gùn lọ ẹ tún gùn bọ̀ tóbi dórí èyí tàbí mú kọ tóbi dórí tàbí ń túbọ̀ tù àti tàbí ń dè é sọlá máa sọ fún ẹ pé máa bàrà tó náà bílíkì tá a dòbí ṣe kò sí nǹkan kan tá a sàlẹ̀ fún un tírọ̀ ọlọ́run ó yẹ ká máa ronú pọ̀ ọlọ́run o wàláhì. ẹni tó bá mọ irin lò fún nǹkan tó náà pé ah ẹnìkan tó kọkọ ṣe bàálù nàìjíríà ah ẹnìkan tó kọ́kọ́ ṣe nǹkan báyìí nílùú òyìnbó ìlú wa di pàtàkì ọlọ́run tó sọrin kalẹ̀ ẹ̀ wá mọ̀mọ́ ó fi irin ṣe nǹkan ní òkè ṣe kó ṣe irin o ọlọ́run ẹ wá wo sọ́ọ̀sì ihun tó lò yẹn tí ẹ wá padà rí pé kìí ṣe tọ́lọ́run kìí ṣe property ọlọ́run ọlọ́run ọba sọ ìta ló fẹ́ jà níyàn all over the world wa anzalnal hadid asọ irin kalẹ̀ ni pé kọ̀lákínà kìí ṣe pé ń jábọ̀ láti sánmà á fún yín tí ìbá fún ṣẹ̀dí dún ó lẹ́bí sí nǹkan ìjà wà mọ̀ náà tí ò lè náà àwọn àǹfààní pọ̀ tó sì tó sì ń ṣe fún yín. ọmọ aráyé ti sin wọ́n ti ṣe nǹkan ìjà nísìn tó yẹ pé tó yọgbọ́ ẹ bá dojú po tán kọ́là máa yanjú bóyá lẹ́nu fún bọ́nú ẹ̀ láì sí ti ntọ́mọ mara ịga fi para ọrụ wọ́n ti ṣe kalẹ̀. ọlọ́run bá sọ̀rọ̀ ni wọ̀lẹ́ alámọ̀ lọ́wọ́ máa yàn sọ̀rọ̀ nítorí pọ́nà ọlọ́run ọba wọn lè mà kó sì ṣàfihàn ẹni tí ó sàràn ti fẹ́sẹ̀ ẹ̀ tó bá gbọ́rú eléyìí pé ọba ló kẹ́ wa tó báyìí ní mẹ́ntì yóò sàràn ẹ̀ wàrúzùlà gbogbo súnà ọlọ́run tẹ́tẹ̀lé súnàtà nàbì sallallahu alaihi wasallam bèlè gọ́ ìdí ní kọ̀kọ̀ torí pé òun ló adíálè lèmán tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ní kọ̀kọ̀ ní tọ́lọ̀ fi dákọ̀ ìkọ̀kọ̀ ń bí gbangba ìkọ̀kọ̀ nìkan bá dákọ̀ torí pé òun ló pè gbangba lọ ṣùgbọ́n abẹ́ máa gbangba èèyàn torí tó jẹ fún ẹtí ń kírun tẹ́lẹ̀ kan ò mà gbẹ́ ìbònú ọlọ́run ló mà pé ń ké tó bá kó àní sí tọ́lẹ́ nǹkan kan ò jẹ́rìí pé ń kírun lọ́nà fi máa pa méjèèjì pọ̀ a ní ìdí gbangba ara wa níbòmí níbòmí àti nídìí kó sàfi dán pẹ̀lú ọlọ́run ńlá àwọn kan tí wọ́n sọ pé kọ́kàn ń sàfi mọ́ ẹ má sọ pé báyìí lẹ́sìn ní ká ṣe òun báyìí ló ní ká sọ báyìí ló ní àwọ̀ sọ báyìí ló ti ní àjẹun irú iṣẹ́ báyìí ló ní àṣe irú ilé báyìí ló ní ká má ṣe kọ́kẹ́yìn ó sàti dá ìwọ ti tẹ́ tọ́ bá bá bẹ́ẹ̀ kó láyé àfi kéèyàn jẹ́ kí gbangba ẹ̀ náà bá tọ́lọ́run mu níbàámu sí tíra tọ́lọ́run bá sọ̀kalẹ̀ lórílẹ̀‐èdè yìí ní ìsìn ẹ̀gbọ́n wọn máa dápọ̀ àwọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn gba àwọn kan ẹlẹ́sìn ìbílẹ̀ tá a bá yọ ọ̀tá àwọn eléyìí ń kó ẹni tí ń kílèmù tíra láti sánà lóko mùsùlùmí àtẹnudé ìṣe mùsùlùmí tó jẹ́ christian wọ́n kílèmù tíra báwọn ní kan tó sọ̀kalẹ̀ síbẹ̀ ní àbíbẹ̀ kan bó ti jẹ́ pé Ìsá ọmọ Mariama Ọlọ́run rán sí ọràn sí àwọn tani àwọn ọmọ Israel tí ó sì ràn wọn bí ó tún àti gbogbo àwọn àtàmì lórílẹ̀-èdè pátápátá ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam lè ká jẹ́ àmọ́ báwọn bá tẹ̀ wá kílẹ̀mù pé òun ni àwọn ń tẹ̀lé síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run fún Ìsá Mariama ń tíra àwọn ẹlẹ́sìn àbáláyé náà máa lu ọlọ́mọgbọ́ pẹ̀lẹ́kalẹ̀ àti fáà àwa mùsùlùmí à ń sítírà èyí kírísítẹ̀nì ẹ̀ ń sítírà níbo lẹ ti bábò sí bẹ nínú Injil nínú Al-Qur'an Karim níbo làbò sí wà lóòótọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ fún ifá mọ́ríàmọ̀ ní Injil àmọ́ ti dí ìhùngbà tí Al-Qur'an ti dé èèyàn kan ò lè máa bẹ láyé àfikójú ọmọ lẹ́yìn ànábì sọ́lọ́ sọ́lá nígbà tọ́lọ́run ti rán òun wá tí èsì pé orin ìsọmọ́ríàmọ̀ ní ìránṣẹ́ Ọlọ́run bá pèsè. ògóńgó tọ́lọ́run bá ti tètè orí ẹ̀dá wa òun náà ní kí déédé ó lè kí ó ká lè sàmúsà déédé lórí ilẹ̀. ètò wa ga jù nínú ààbò títọ́ mi yẹn ṣe lẹ́yìn tá a lè máa sọ pé àbòsí ni léyìí àbòsí ni tọ̀hún àbẹ́ àbòsí ni tìyín ètò ga jù bẹ́ẹ̀ ni sáfù dì mọ́ ìmọ̀ ẹ̀dẹ̀jẹ̀ lẹ̀ ìmọ̀ da ìjẹ́lẹ̀ wàlẹ̀ sáàdù fìlàrù àtàwọn àti mọ̀ bá orí ilẹ̀ jẹ́ àti ṣègbéra gámbẹ́ odi mẹ́ta wàjáàlù àlè àṣìyà àti ká dá àwọn èèyàn rú ká dọkàn àwọn èèyàn rú síra wọn ká sọ àwọn èèyàn lọ́tà ara wọn gbogbo àwọn ọ̀kan nínú àwọn tá a kà lẹ̀ kò jẹ́ ká lè fi àwòsí ọmọ èèyàn ó kàn mọ́ rí kí ọjọ́ kú ni kò ní jẹ́ kéèyàn gbégbé sáyé àlàáfíà. yorùbá ní ewúrẹ́ ń wọlé àpàtà bíi kó kú ọ̀kan náà àwọn aṣáájú wa wá sọ wípé bóòlù alápàtà náà ti ń wò náà bó ṣe wá rí ọ̀dọ̀ àwọn èèyàn ọmọ ń wò pé ó yẹ kí bàbá yìí ti kú yóò sì kú bọ̀rọ̀ kò sígbà táwọn ní yín lọ́rùn àbí tí ò bá kú bọ̀rọ̀ báwo làwọn fẹ́ jẹ gbogbo ohun tí olóhùn yìí bí ewúrẹ́ ń wọ alápàtà bí ikú kú bẹ́ẹ̀ lọ̀rẹ́ sọ̀rẹ́ bẹ́ẹ̀ lọ́mọlẹ́yìn sọ̀gá tẹ́ máa sọ pé ẹjọ́ àwọn bá ti yẹ ọ̀gá ìkó ń bẹ ọ níyà kò sí problem but ẹ jẹ́ ká kó wà well planned bí wọ́n ti plan ẹ̀ tó ti wà successful lókù táwọn yóò máa sọ ó kéré nígbà tẹ́ ẹjọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jà ti ọlọ́run fẹ́ o ó ọlọ́run ọlọ́run yẹn ti tó bá ṣàìsí ẹja kọ rẹ jẹ o gbogbo eléyìí kò ní jẹ́ kọ́mọ èèyàn kú ìgbésí ayé rọrùn àwọn èèyàn wọn ń sá eré burúkú wọ́n sáré ju nǹkan wọ́n ròyìn àwọn ọkọ̀ ojú irin kan nílùú òyìnbó wọ́n ròyìn eré tí wọ́n ń sá láàrin ìṣẹ́jú àyà kan tẹ́wọ́ pé tí wọ́n bá sọ ibi tí wọ́n rìn fún yẹn nífẹ̀ẹ́ lè bìlífẹ̀ẹ́ láíláí ọmọ yẹn ń sáré jù bẹ́ẹ̀ lọ ìròrí ọmọ yẹn sákọjá inú àlọ́ ọlọ́run wọ́n padà wá parun sáyé náà ni torí pé wọ́n jábọ̀ fọlọ́run pẹ̀lú ẹ̀sìn Islam látara irú wà tí ń bẹ lọ́kàn wọn àti èrò burúkú tí wọ́n lè àti tí wọ́n lè fojú ara wọn rí láburú wọ́n máa ń wò ó pé tó bá yáwọ́ ni bí ẹ̀ka bá ti dépò kan ó ti gbà yí pé wọn àwọn kan ti rẹ́dí láti bàtò ń jẹ́ àfi kò múra wọn ọ̀sẹ̀ ní ti wá àṣẹ lẹ́yìn fún un torí ní tọ́mọ èèyàn sọra wọn di látara àbòsí àti pé kí wọ́n gbàgbé déédéé. bó bá ṣe pé ó mọ níbi pé àjẹ àmú ni tọ́mọ èèyàn ò jẹ́ káàkiri orí ilẹ̀ kò bá mọ̀ tún fúyẹ́ pé torí pé àjẹ àmú wọn fi lé ẹnìkan lọ lórí àga rẹ̀ lẹ́nìkan fi bọ́ bẹ́ẹ̀ àbí wọ́n fi bìtẹ̀ mẹ́nìkan pé ẹ má jò débẹ̀ kò bá wà tó fúyẹ́ torí pẹ́ni tí wọn ò jò débẹ̀ náà yóò jẹ tó jẹ kótókó láyé àìdébẹ̀ yẹn náà sì yóò ṣe dé pẹ̀lú kádàrá ọlọ́run ọba ni kò bá mọ̀ fúyẹ́ ṣùgbọ́n àwọn èèyàn nígbà táwọn èèyàn tẹ̀ sọ pé wọ́n ní kí wọ́n ṣe wá àtìfẹ́ nìkan pé ẹ ṣe sùúrù ni kí lẹ́ wá bọ́lọ́run ṣe nígbà tí wọ́n sọ sọ tí ó gbà ọlọ́run ò ná lẹ̀ ní o tó bá ná lẹ̀ àwọn ò bá pa ọ́ ọmọ èèyàn àwọn bọ̀ náà fà. tọ́ ẹ tó bá wá wo àhùwálì wátọ́nì náà nàìjíríà ìlú táwa wá wà kankan nípa injustice kódà ní tó ka tírà ó lè má ka tó nǹkan ntí ó àfojúrí practically ní ààbò sí nàìjíríà tó bá jọmọ nàìjíríà nàìjíríà ni ó ti rí sòkàtà máa sọ pé ayé àsúrà báyìí àbí àdéhìtì báyìí tí sọyìn tó wà ní sọyìn Bukhari àbí sọyìn Muslim ó lè má jẹ́ kọ́mìyàn ó lè má jẹ́ kọ́mìyàn gbọ́ ìtumọ̀ wá sí gan àmọ́ kéèyàn ó wo nàìjíríà gangan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè inú mo fi ṣe àdúrà fún olórí ilé ìgbìmọ̀ asòfin ti kékeré torí ọ̀rọ̀ kan tí wọ́n ló sọ àmọ́ kò náà má sọ̀rọ̀ yẹn lásán o kó má jọ̀rọ̀ lásán o ibi téèyàn bá ti tẹ̀rì sínú àbòsí ìyẹn máa yọwọ́ ń bẹ̀ o wọn ò fipá mú ẹnìkan wípé dandan gbọ̀n àìmọye ministers ní àwọn tí èsè mùsùlùmí gan tí wọ́n resign àìmọye àwọn bóyá prime minister àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn tí ò sọ pé tí wọn lámìyà ṣáàdù ọkọtù wa ńlá ilaha illallah wa anna muhammad rasulullah wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí àdámọ́ ọmọ èèyàn pé àà ah, ah, eléyìí ò bójú mu àwọn yọwọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn àwọn òbá yẹn ṣe mọ́ káàtó wá sọ ìlú tí thousands and millions of mùsùlùmí wà wọ́n wá sọ wípé òṣèlú lókù táwọn ń lé àwọn òṣèjọba mọ́ pírẹ́sì nàìjíríà sì gbé e ipò sọ bẹ́ẹ̀ pé òṣèlú ló kù táwọn ń lé ẹsùn pé tó kó sábẹ́ òṣèlú pọ̀ inú ẹ̀ ni wọ́n ṣe para wọn inú ẹ̀ ni wọ́n ṣe fàgà mọ́ra wọn lórí inú ẹ̀ ni wọ́n ṣe kówó lọ inú ẹ̀ ni bí wọ́n ṣe jàǹbá ọmọ èèyàn inú ẹ̀ ni bí wọ́n pa ẹni tí ò bá fẹ́ káwọn dépò inú ẹ̀ ni bí wọ́n dẹ́yẹ sẹ́ni tí ó bá ń gbọ́ wọn lẹ́nu tí ò ṣe ti wọn. ó ní tó kù sáwọn tóbi tó nù ìjọba gẹ́gẹ́ àwọn òṣèjọba mọ́ o ẹni tí ń ṣèjọba lọ́wọ́ ló sọ yẹn tó wájú pé nìkan tó ti sọ̀jọba tán ló sọ bẹ́ẹ̀ sí wọn wọn á ní kíkọ́sì ẹni tí ń ṣèjọba lọ́wọ́ ló sọ báyìí tó sì jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ló sọ ẹ̀rí ọkàn látòkè délẹ̀ láti sàlẹ̀ dókè ni wọ́n ti sọ orílẹ̀-èdè yìí dànìyàn o ìyá táwọn ọ̀gá àwọn elétò ẹ̀kọ́ universities táwọn akọ síjọba nísìn ó dáa púpọ̀ táwọn bá lè ṣe bẹ́ẹ̀ délẹ̀ kó ụpọ púpọ̀ gbogbo àná ibi tá a ti ń bọ̀ nánu ẹgbẹ́ Islam kò fẹ́ kò fẹ́ káyọ oníjàgídíjàgan àmọ́ náà sẹ́yìn mọ́ gbígbẹ́ ìtọ́pọ̀ ó fẹ́ ya àwọn èèyàn bíi ẹgbẹ̀rún méjì abẹ́gbẹ̀rún mẹ́ta abẹ́gbẹ̀rún márùn-ún bá tó bẹ́ẹ̀ ló ń kà kí wọ́n láwọn ti jọba lé wa lórí ó fẹ́ ya pé ẹ máa katapila ìwọ gan bọ́ ìwọ náà tún ọwọ́ àmọ́ pọ́ìn ní gbogbo yunifásitì ìwọ náà ló tún wá lọ sí teaching of people lọ́mọ lọ fáwọn èèyàn lábẹ́rẹ́ ń bẹ̀ ó bẹ́ẹ̀ yá tá a dàgbà ẹlẹ́kùn pé ẹsẹ̀ ṣéwò fún bí oṣù mẹ́fà tí bá wọn bá kà àwọn tá a yàn síbẹ̀ àjù wọn lọ àbòsí ló pọ̀ láàrin wa ni wàláhì làdí máa jù wọn lọ wọn láṣẹ wọn lágbára wọn ní kankan wọn iṣẹ́ yẹn kan ti ń bọ̀ láti sánmọ̀ táwọn háǹgì síbẹ̀ wọ́n wá láti inú yàrá láti inú alẹ́ àtàdúgbò àtẹ́sẹ̀ tìtajọ́ ń gbé láti ní kí wọ́n lọ represent wa ẹ sì mọ̀ nínú òfin wọn náà tí wọ́n ṣe wọ́n house of rep àbí rep àbí kẹlẹgbẹ rep ẹ sojú wa tí ì bá ṣe pé tí wọ́n bá sábò tí wọ́n bá mú jẹ ajẹ́ pé níta afẹ́kẹ́ lọ sí ibẹ̀ náà wọ́n ṣe yẹn ó yẹ ká bẹ̀rù ọlọ́run tí wọ́n bá ṣe àbòsí tí wọ́n mú jẹ tó jẹ́ pé gbogbo bílùú ó ti tòrò kò sí kò sínú ròrí wọn a sì ń báyé lọ bẹ́ẹ̀ kò sì sí reaction àjẹpẹ́ àjẹpẹ́ representative tájẹ́ yẹn náà báwa náà ti rí nu kò sí kò sí analysis mi tẹ̀mí fún jù bẹ́ẹ̀ lọ tó bá di pé a fẹ́ yọ wọ́n bí àbòsí wọn lè go further. táwọn eléyìí bá ṣe ní wọn bá ti yọrí omi inú òtún kún omi inú òtún kún omi inú òtún kún ẹni tí wọn bẹ nínú ìjọba kó máa gbọ́ bá a ṣe máa ṣe nù kò sí ẹnìkan yọ bíléèdì sẹ́nìkan bìlẹ̀ tà ìbọn tẹ́wà sọ pé yẹn torí pé wọ́n á fi aburú tí wọ́n lẹ̀ pé ẹ lọ kó àwọn tí ń ṣe jàgídíjàgan wá pé bẹ́ẹ̀ bá tẹ̀lé béèrè ẹ̀tọ́ lọ́dọ̀ ìjọba ó ní bíyàn ti máa béèrè sẹ́mọ̀ Islam ò sì fẹ́ léyìn lóòótọ́ kété pé ẹ máa sunlé ẹ máa wá lọ sun ẹ sungbó ẹ máa sunlé ẹ máa dáwọ́ ilé ìjọba rárá ẹ fi ìjọba lẹ̀ fún wọn kí wọ́n ṣe wò ẹ rí i pé ńgbà tó bá yá fúnra rẹ̀ á sọ pé ó yá kú òun bẹ́ẹ̀ ń tú láwọ àyàn tá a fẹ́ ó dáa ká ṣe sùúrù ká wá ṣe faradà lórí ìnira tá a bá ń rí látara bá ń béèrè fẹ́tọ̀ lọ́nà tó bá làákà ìmọ̀ ìnira tó bá wà ń bẹ̀ ká ṣe faradà fún ìsìláàmù irú ní tó di ọtọ́ sójẹ pọmọ èèyàn pàdánù òní sábàbí ṣíṣẹ́ rí àti gígùn rí kò níbi òdodo àti kọ́mọ èèyàn wá fẹsẹ̀ nílẹ̀ lórí àṣìṣe ìmọ̀ látara ìmọ̀ kan àbí látara àbòsí téèyàn bá wá jẹ́ pé látara ìmọ̀ kan ni ló fi ju déédéé lẹ̀ fa ìlàjòwò alẹ́ ẹ̀lmù ìmọ̀ òun ni oògùn téèyàn ó lò fún un tó bá jẹ́ pé látara àbòsí ni oògùn tá a lò fún un náà ni pé yóò fàbò sílẹ̀ kó do ní déédéé. àwa ní bùkátà sí bírí tá à ń wí èkó pọ̀ jù lásìkò tá a wà yìí a ní bùkátà sí gan inú ẹ̀wọ̀n òun ni tó bá jẹ́ pé one hundred and fifty million àbí one hundred and sixty million lọ́mọ nàìjíríà jẹ́ inú ẹ̀wọ̀n ayé òun ni one hundred and forty million wà. àwọn tó kù tá ń ṣèjọba wọn ò tó yẹ òkà tí mo fi lẹ̀ mo kàn mo bù sẹ́yìn díẹ̀ àwọn tó kù tá a lè sọ pé àwọn náà wà ní ìjọba àtàwọn èèyàn wọn tẹ́ ń fún lóúnjẹ tí wọ́n ń bọ́ táwọn náà jọ ń yọ̀nú àbòsí èèyàn péréte ni wọ́n. òun lèmi fi sọ yìí pé ẹ má kí àwọn olóṣèlú kú oríire mọ́ mo mú látọ̀dọ̀ àfáà mi kan tí ò sí láyé mọ́rọ̀ yìí mọ̀ lọ́ọ̀ wọ́n máa ń ṣe kíṣẹ́ẹ̀tì wọ́n máa ń ṣe nàfíhà sínú ẹ̀ wọ́n wá sọ ní ọ̀rọ̀ wọn wípé sábàwá ròyìn nìkan pẹ́ ni re ni wọn náà ń ròyìn ti ń bẹ láyé tó bá kó láyé tó bá pé bẹ́ẹ̀ ṣe mọ́lẹ́ni re náà ló bá kó láyé àwọn sọ̀rọ̀ ẹ̀ sínú kíṣẹ́ẹ̀tì àmọ́ sẹ́mi ní wàá sọ̀rọ̀ ẹnìkan pẹ́ ni re ni tí ó yí padà lọ́la mo sì ti fọ́n rẹ́kọ́ọ̀dù síta torí náà tí wọ́n fi kó láyé wọn ọ̀rọ̀ ti sẹ̀mí inú súnà fáàmì tí mo tí mo tí mo tọ́ka sí wọn inú súnà tí wọ́n tí wọ́n fi kó láyé wọn rẹ wọ́n máa ń ṣàdúrà àfẹ́yìn tí ń ṣe dáadáa tí ń sẹ̀mí ni tí ẹ̀ bá wá kú òòlù tó bá wá kú tó ẹ pé lórí bẹ́ẹ̀ náà ló ti wà wọ́n fẹ́ wàá dápẹ́ wọn ẹ wo ti ẹ̀kọ́ ṣe o kí là ń kí àwọn olóṣèlú kú oríire sí ni pé àwọn náà wọlé o congratulation kí ni ìtumọ̀ ẹ̀ ẹni tó jẹ́ pé rẹ́ẹ̀pù ni ẹni tó jẹ́ pé ìdààmú ló bá lọ bẹ̀ tó bá tó bá àwọn àwọn àwọn sọ̀hábà àwọn sọ pé tó àwọn fẹ́ yọwọ́ torí pé àwọn páyà ti ń bẹ níbi iṣẹ́ yìí bóyá kó má jẹ́ pé àwọn ò lè ṣe déédéé nínú nínú gbèsè umaru tó kéla wípé ẹ̀mí ò tí ì bọ́ ní ẹnu ẹ̀ tí mi sọ pé a ah, mo sì ń tàn máa kó jẹ́ pé mi ò dípò yìí mú. wọn ò sì fàwé ẹ̀rí àlùjọ́nà rẹ̀ yá o ó wà náà mẹ́wàá tánàbí sọnù àdìsí ẹ̀yọ̀ kan pé wọ́n ń bẹ ọmọ àlùjọ́nà ni wọ́n o àdìsí èèyàn mẹ́wàá àdìsí kan tó pé èèyàn mẹ́wàá sínú ọmọ àlùjọ́nà ní lágbájá ọmọ àlùjọ́nà ní lágbájá kì í sẹ́nu wọn ní ọmọ àlùjọ́nà o. sọ pé nínú àwọn mẹ́rin tó jẹ́ pé nínú àwọn mẹ́rin tó tún sọ ọ̀rọ̀ wọn fún wa pé ẹbí ọ̀rọ̀ wọn mú ń gbà tí ń bá sí láyé mọ́ ẹ ní sọnù ẹbí ọ̀rọ̀ wọn mọ́ dáadáa àtìlànà tí bá fi lélẹ̀ o ó mọ̀ràn kàtọ́ bíi bẹ́ńbẹ́. a sì rápẹrẹ àti tàbí wọn ti ayé wọn. àwọn ń ké sí àwọn onílàákàyè. lágbàńlá ayé pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa àwọn adájọ́ àmínà síyàsíyìn àwọn olóṣèlú wọn ò fàkìrín àtàwọn tí ò sínú wọn tí wọ́n jẹ́ oníròrí lásán <coughs> kí wọ́n gba wáàsí kí wọ́n gba dáwàì láti dá déédéé padà sínú àwùjọ kí déédéé ó lè padà rinlẹ̀ láwọn orígùsù wa lè àpò mọ̀ náà sóbìlì kristi káwọn èèyàn lè wà lórí déédéé. sọ fún wa pé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ fàdílù wàyí dà kólító fàdílù tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ máa ṣe déédéé ń bi ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kánàdà kúrbà kọ́dà kó jẹ́ pé ẹni tí ń lọ̀rọ̀ dálé lórí ẹni tí ń ṣàbòsí ó lè jẹ́ aya ó lè jẹ́ ọmọ yín ó lè jẹ́ bàbá yín ó lè jẹ́ yín ó lè jẹ́ ìran yín ẹ má dé o jẹ́ pé a kàn ń kàtìrà wa létí lásán ẹ jẹ́ káwa náà ká gbé yẹ̀ wò. ẹ jẹ́ ká gbé yẹ̀wò practically pé tó bá tẹ̀ wá ṣẹlẹ̀ báyìí kó wá jẹ́ èmi àti lágbájá tó jẹ́ pé àjọ kódà èmi ní má bá ara ọjà kan náà làjọ ń ta ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá àjọ wọn sọ kan náà ni irú ilé tó plan wa mo wá lórí tó kú ló tó sì di o sọ pé tọ nínú wa pé tọ. ẹ sáàmà yanjú ẹ ọlọ́ọ̀bà yanjú ẹ ó ń sẹlọ̀ onímọ̀ nípa nǹkan tí ọjọ́ òfin lójú tù fọ wà fẹ́ sọ kìsì pé wọ́n rẹ̀ǹtẹ̀ ọ̀rọ̀ sojú ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ wọlé sọ pé òun ló ṣàgbọ̀sí ẹ dákun ẹja gbéyẹ̀wò káwọ́ bíi tí ìmánì tóbi dé tó lágbára dé àti pé ẹni tó ṣe àbòsí yẹn ó yẹ kó ti apọlọjá ètò wájẹ́ mùsùlùmí òdodo ọ̀rọ̀ mùsùlùmí ò sábà dé kọ́ọ̀tù tó bá jẹ́ mùsùlùmí òdodo yóò ti apọlọjá ètò nígbà tó ṣàbòsí yóò ti wò pé ọlọ́run ní kristu ògbé òyìn lẹ̀ lásìkò gbà ó ìwọ ọmọ ìwọ ọlágbájá bóyá jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú islam àbí kìí sọ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn tó ìwọ ọlágbájá o ṣàmójúkò fún mi o àṣìṣe mi o mo fọlọ́run bá bẹ̀ ọ́ ìyá máa sọ bẹ́ẹ̀ àti káyà rẹ̀ kan lẹ́ẹ̀kan pé ẹ má sì kọjá àlà o ó dàbọ̀ jẹ́ pé ẹ̀ ń tẹ́ ẹ̀sẹ̀ kìí sọ ọmọ ìyá inú ẹ mọ́ ṣàbòsí o déédéé ní kẹ́sì. gbogbo àwùjọ tí bá ń tòrò a máa rí déédéé ń bẹ̀ débi kan báwo ìjọba ti ṣe ń dàrú sí àbúnú tó fà sí fi ń dàrú tó bẹ́ẹ̀ àbòsí jẹ́ ọ̀kan pàtàkì ń bẹ̀ nínú irú àwùjọ bẹ́ẹ̀ tí ò bá sí déédéé látàsàkímù hayat wàlàtàdà olùfùs ẹ̀mí ò ní balẹ̀ wàlàtàsàkímù kùlùb ọkàn ò ní balẹ̀ ẹni tá à ń darí ò ní fọkànbalẹ̀ ẹni tí ń darí ẹni ò ní fọkànbalẹ̀ ẹ wo bó ṣe rí lórílẹ̀‐èdè nìyẹn ẹni tá à ń darí kò ní fọkànbalẹ̀ ẹni tí ń darí ẹni kò ní fọkànbalẹ̀ àwọn èèyàn ti ẹlòmíì ti lose hope kò ní parẹ́ wọ́n yóò pààyàn ẹlòmíì lose hope ó sì parẹ́ ẹlòmíì lose hope kò ní parẹ́ wọ́n yóò pa ìmọ̀ yẹn kó kò ipe yẹn bá fọmọ Nàìjíríà ìjọ òun ó dáwọ́ kó tó lọ ọ̀nà tó tọ́ da bá mú ẹlòmíì tí yóò sì tún mọ̀ sakọ torí mọ̀ pé òun ti tẹ́ra òun lọ́rùn níbi aburú irú ìyàwó lòun ò ti pa ó ti pọ ọkùnrin ó ti pọ obìnrin ó ti pọ ọmọdé ó ti pàgbàlagbà ó ti pọ ọ̀gá ó ti pọ ọmọọṣẹ́ ọjọ́ tó wọ́n bá tẹ̀ yóò máa wá sí fàájì wọ́n mú ẹnìkan láìpẹ́ inú pírẹ́sì náà mo ti gbọ́ wọ́n ní kódà ẹni tí ń kárò ń sọ pé kódà wọ́n sọ pé òun rìgírẹ́tì o òun dúpẹ́ pé òun pa ìmọ̀ye ọlọ́pàá òun dúpẹ́ pé òun pa báyìí òun dúpẹ́ pé òun pa báyìí ó lóun ò regret rárá rárá pé kò sí tó jọ náà rọrùn. kí ló fà á ṣé gbogbo èèyàn ní wáàsí ràn èèyàn péréte ní wáàsí ràn owó ọ̀jọba tó bá jẹ́ ìjọba déédéé agbára ọ̀pọ̀lọpọ̀ èèyàn jáde máa ti tọ́lọ̀ kó dàbí ò bá sí lọ́kàn O lórílẹ̀ lori táyé tí wọ́n ti ń ṣe tí wọ́n ti ń tí wọ́n ti ń ṣe rí nìyẹn tó rọ̀ tó tó dupá lọ́nà ẹ̀rọ ó kéré pọ̀ nínú àwọn tó jẹ́ pé tó bá nǹkan báyìí ti mọ̀ jìyà rẹ̀ ló fà tí wọ́n gbogbo ojoojúmọ́ ayé ìbànújẹ́ ló fi ń lò mina ajílì mọ́tòlámọ́tì mọ́tòlámọ́tì o torí àbòsí kan tí wọ́n ṣe fún torí àbòsí kan tí wọ́n ṣe fún àwọn ọmọ ìyá wa kan lórí rédíò wọ́n ń ṣe kan láàárọ̀ yìí wọ́n á dá lórí pé ìjọba fẹ́ yí nọ́mbà ọkọ̀ padà ó wà nínú àwọn ọ̀rọ̀ tán mẹ́nu bà àbí àwọn ó mọ̀ sanwó kan àbí àwọn ọlọ́run gba ẹ̀wọ̀ yìí tó kọ́ọ̀sì wọ́n wá sọ níbi pé nọ́mbà tẹ́yìn sọ pé ẹnìkan ń bọ̀ á nọ́mbà tuntun sí i gan-an ọkọ̀ ẹ̀ tí màá ń wà kò mọ̀ wọ́n tó nọ́mbà yẹn sẹ́wọ̀n kó sọ̀rọ̀ ìyẹn ni pé kó lọ gbọ́kọ̀ lẹ́ni o tó pé nọ́mbà tí ó gbà kò ń dábà ta ọkọ̀ yẹn ọkọ̀ yẹn ò lè tó nọ́mbà tó jẹ́ pé igi ní fi ń kó lẹ́gbẹ̀ẹ́ abúlé kan àbẹ́ẹ̀dún ní fi ń kó látẹ̀yìn kò wá gbòòrò kò wá sí pé kí ìrìn òjọba ronú pé tá a bá ṣe báyìí ẹ̀rín ó pẹ̀ kí aráàlú síjọba nù ogun ogun tí àwọn èèyàn gbé ìbọn tó sì ju ogun ìbọn lọ ìjọba fi ń jẹ aráàlú yìí ni ló fà táwọn èèyàn fi yarí ni ló fà táwọn èèyàn fi sọ̀rọ̀ ìtínú ni ló fà tọpọlọ fi jákàmùnà tọ́sọ pé tó bá gbà làwọn ò fún aráàlú wa àtijọba wa ta kàngbà kálukú wa ń dẹ̀dẹ̀ ara wọn sọ́jọ́ wa mò bó wa tó wọn lò mọ́ síbẹ̀síbẹ̀ náà tó ń di mò bó wọn pa wọn síbẹ̀síbẹ̀ náà tó ń di sọ́jà wọn pa wọn sọ́jà tẹ́lẹ̀ fi sọ́ra wọn pa sọ́jà ààyè ó tètè jáwọ́ kó tó dojúrú ààyè ó tètè lọ́ra wa sọ̀rọ̀ àmọ́ ìpadà fáríkì àmọ́ kìí mọ̀ kìí ti pé bóyá eléyìí wá sí eléyìí ò pọ̀ gbogbo ara ti gbà bẹ́ẹ̀ àmọ́ ká fún àlàáfíà ara ká fi lo ayé kásì pẹ̀tù kápẹ́ èlò àlìkíámà àlàáfíà àtàlìkíámà kátó kato láyé wàhálà èyí ní fọmọ ádámà kéèyàn wọn máa tẹ̀mí ìgbẹ́lú àlàáfíà ara ìgbà tó lọ́wọ́ sọ́tò àlìkíámà ti tó báyìí pọ̀sọ́ wọn yẹn ń sẹ̀mí bí kò ráyè bí ìlò nírọ̀rùn kò tún ní preparation kan fún ọjọ́ gbéra àlìkíámà mùsíbà ńlá ni o kì í ṣe gbẹ́ngbẹ́ tó rí jẹ mu ló gbádùn o kì í tó wà nípò ló lálàáfíà o ẹlòmíì ẹlòmíì ti kábàámọ̀ kó ń dépò èyí tẹ kí wọn pé congratulation yẹn ẹlòmíì ti regret ẹ nítorí wọn bá ti wà ájókòó jẹ ara òun gbogbo orí eléyìí ò ní máa ṣẹlẹ̀ ẹni tí ó regret ẹ náà ó fẹ́ regret ẹ nígbà tí yàgò sí bá ti ń tẹ̀síwájú lọ táàmù wá sópin pẹ̀lú títẹríba fọ́rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run wa sọ̀kalẹ̀ fún anú áyà ọlọ́run dájọ́jọ́ àwọn tí wọ́n jọ́dúgbàgbọ́ òdodo àwọn náà ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo kúnú kọ̀wọ́ amínà bilkisti ẹ máa dúró déédéé pẹ̀lú títọ́ àti déédéé ṣùhàdá àlèlà ẹjẹ́rìí kan ẹjẹ́lẹ́rìí tó tẹ̀ máa bẹ fọ́lọ́run lórí pé kẹ́ máa sàmúlò tọ́lọ́run bá sọ̀kalẹ̀ pé tọ́lọ́run wí ni tó fẹ́ ni tó fẹ́ ni wàhálà ọ̀hún alá àwọn tó sí kún kódà kó jẹ́ pẹ́yìn náà lẹ́sà ìdá pé ah ibi èmi mo ṣe mistake àwọn afáàmọ́ nínú ẹ̀sìn àwọn afáàmọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ní an actor so mo ṣàyẹ̀sẹ́ mi ọ̀rọ̀ yẹn ni wọ́n sì ṣe fatiwa mi wàláwàlá àwọn tó sì bẹ́ẹ̀ náà ni ká fẹ́ra wa ká bẹ̀ra wa awolè wa lè déyìn àbí òbí méjèèjì ló ṣẹ̀ ẹ sọ fáwọn náà ṣẹ̀ wàlẹ àkọrọbìn àwọn ẹbí yín kìí tún fìràn yín o torí pé ẹ̀yà pé Yorùbá ni Yorùbá ni ìnẹlòmí ó fi jóná Ọlọ́run lálùkẹ́ àmọ́ kò ní wo circumstances sọ̀rọ̀ mọ́ pé bó o lè kàn yín ṣe rí gan bó o lọ̀rọ̀ yín ṣe wá àfa pé yorùbá ni yorùbá ni sọ pé onítọ̀hún ní dìde gẹ́gẹ́ ní àfi kó bẹ́ẹ̀ kó láyé yorùbá ni ọmọ ìjà fún tiẹ̀ kò ní jà fún kò ní jà ẹni tó tún wá yorùbá lọ sàn pé ní ẹ̀mọ́ ọmọ sàjà sọmọ ojú àwọn ọmọ fàjà àtọmọ ọjà gbó ni kí ni wọ́n ń jà lé lórí kí ni fìtínà tó bẹ́ẹ̀lẹ̀ kí ló fàdé ẹlòmíràn ní wò mọ́ òun náà yọ yọ UGC ni àlọ́ kánà dùkú nínú ọmọ ọjà gangan fúnra wọn wọn jà pé pé àwọn lẹ́yìn tẹ́ báwọn kan jà ń ní àdúgbò mi làwọn ẹ ti ń jà nínú ihe kún gọ̀ níyan tẹ́ni tí ó ṣàbòsí bá jẹ́ ọlọ́rọ̀ ẹ má sa o sóràtún nìsa àyà one thirty five ni mò ń kà o kẹrin àyà one thirty five o tó bá jẹ́ ọlọ́rọ̀ ẹ má sa ìdí ẹ o àwọn fàkìrọ̀ tó bá ti jẹ́ olóòsì ẹ má ẹ o ẹ má wàá jẹ́ pé kótó torí kótó sí náà lẹ́bi ègéṣẹ̀ tó bá jẹ́ ọlọ́rọ̀ ẹ má sa ìdí ẹ torí ọlọ́rọ̀ tó bá jẹ́ olóòsì ẹ má ọlọ́run ṣe mẹ́wàá wàláì torí pé àwọn èèyàn ní ìsìn wọn dúró sí i pé màá jẹ́ ọ pé mo mọ̀ èèyàn fún ẹ lẹ́yìn náà wá kọ́ ṣé wàá parí síbẹ̀ ṣéjà parí síbẹ̀ ọjẹ́wọ́ ẹ̀ lóòótọ́ wọ́n bá wí wọ́n tì máa lé wọ́n wá ẹni tó gbà bẹ́ẹ̀ lẹ̀ torí pé kò mọ̀ èèyàn kò rẹ́ni tó gbà bẹ́ẹ̀ lẹ̀ àfìgbà tí ìyá jẹ́ dán rí pé ẹ sáà sílẹ̀ ló máa bí tí àjẹrí náà tó yẹ kó lọ gbọ́n láìsẹ̀ séjà parí síbẹ̀ wọn ó yẹ kó wà lọ́kàn yín pé jà ò parí síbẹ̀ wọn ọlọ́run máa ń jà fún un. Allah ọlá bìhímá ni ọlọ́run ọba ni ọ̀gá àwọn méjèèjì dá àwọn méjèèjì ẹ ẹ tẹ̀lé fẹ̀nu à ń à ń lọ síbi ẹ má ṣe déédéé. wàyí ń tàlẹ́wò àwọ̀tọ̀ rídò tẹ́ ẹ bá wá sẹ́ríkò mi òdodo ẹ sẹ́ríkò mi déédéé fa inna Allaha kana bima ta'maluna khabira olùmọ̀ alámọ̀tán tí ó fúnni ní ro àtẹ̀sán téèyàn bá ṣe ńlọ́lọ́run ọba ẹlẹ́dàá o bákan náà ọlọ́run sọ pé falidhalika fad'u torí déédéé ní máa pèpè sí o wà kó o sì dúró dọ́gbadọ́gba kàmá òmìnira gẹ́gẹ́ bá a ti pa ọ́ láṣẹ rẹ̀ wọlé àtàtàrí àwa àhún mọ́tẹ̀lé fẹ́nu àwọn èèyàn àtàwọn èèyàn láwọn fẹ́nu àwọn náà mọ̀ pé kò ń tán ṣe ò dáa táwọn olóṣèlú bá ń ròyìn táwọn kọ̀ọ̀kan tó rún Islam bá ń bẹ lára wọn tó sì ń bẹ lára àwọn olóṣèlú tí wọ́n bá ń sọ bí wọ́n ṣe ń pa bí wọ́n ṣe ń kún fún yín ẹ sì wò pé ẹ̀yin náà sì wà ń bẹ dòní ẹ̀yin náà sì wà láàrin wọn ní kí làwọn ṣe àwọn ní ti ń ṣe nìyẹn ẹ sì wà ń bẹ dòní torí ẹ̀ ẹ̀ tó bá ti fatiwa abẹ́ mọ́sọ̀sì lù fún yín kì í ṣe níta lè bá wí o òṣèlú ìtànṣe wọn sọ fún yín pé ẹ má ṣe ẹni tó bá sọ fún yín pé kò sí tó burú mi ká sòṣèlú òṣèlú ìtàn bá gbé kalẹ̀ lórí déédéé kò takora wọn ó ti fẹ́ lórí nǹkan ọmọ èèyàn bá ń wá sáyé ní wá ní àbálẹ̀ kíámà tó bá wá sòṣèlú bá ti wá ń sọ yìí náà agbọn táwọn èèyàn ò ti ṣe déédéé yẹn náà oníkálukú náà ló fẹ́ tinú ara ẹ ṣe o kì í ṣe gbogbo ẹ̀ ni wọ́n fi mú yẹn papá mọ́ra o mo sọ̀tàn kan tí mo lọ rẹ́ńjì mọ́tò tọ́lọ́pàá mú mi ọlọ́pàá tó mú mi kò kí ọlọ́pàá pátápátá ni kò sábò sí kò sí mágò mágò kankan àsìkò tó bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ìbẹ́lẹ̀ òkè rẹ̀ tó bàjẹ́ mọ́ láyé tó kiri sí tìbàkù tí ò jẹ́ ń lọ mọ́. ó wá di pé ọ̀gá ọlọ́pàá kan ASP òun ló wá jáde láti mú ọ́fíìsì pé alfa kí lẹ̀ ń wá ń bí nínú police station wọn á sọ tó ṣẹlẹ̀ fún un ọmọ náà dà ó tún ti lọ lọ́ọ̀dẹ ń lọ wọ́n ń kọ́ àwọn èèyàn wa kódà àwọn ìyá sí mi mọ́ a ti ń lọ mìíràn àwọn ọ̀rẹ́ jẹ́ ọ̀pọ̀ láti Ìbàdàn wọ́n bá ní tí wọ́n bá dé kọjá kí n mọ̀ kọjá kí n gbọ́ wọ́n bá tún dé wọ́n tún káwọn míì dé mo bá fẹ́ lọ ọ̀dọ̀ ọ̀gá ló bá ké lọ́nà ló bá dáná pé ọmọ ló bá ń sọ ló bá dé

kakí wá ràn lọ́wọ́ ọ̀gá ẹlẹ́wọ̀n sọ pé ńgbà tí èsì pé ẹ̀rù yín kọ́ wọ́n ti páàkì ẹ̀ síbi áńgù inú police station pátápátá bí ìgbà tó pé látọ̀sẹ̀ tó lọ ló ti débẹ̀ tipátipá náà fi wakọ̀ jáde ẹni tí wọ́n ń wakọ̀ gan-an achásàwọn náà ni o tí ó gbé wa débi táti wọkọ̀ táti lọ rìn àjò gbogbo ẹ ti lọ bí aago márùn-ún rọ̀lẹ́ láti before twelve tó fi ba ṣé ń jẹ́ so àwọn èèyàn ní tiwọn lọ́wọ́ kì í ṣe gbogbo ẹ̀ ní pé bí wọ́n ṣe fẹ́ ká ṣe náà nìyẹn ẹni tí ó ṣe déédéé tí ó ṣe tọ́ lọ́hùn tó bá rí kò yẹn dìmú ọ̀kan ní gbogbo kò tí ń jẹ́ kò jọba yóò fi sin lọ́hùn ẹni tí ò bá wá ní ṣe é ṣe fún tó ti bẹ̀rù ọlọ́hùn the next ni kó ń gégé ẹ kó kọ̀wé ẹ̀ èmi ò bá yín ṣe mọ́ èmi mọ̀ pé bẹ́ẹ̀ ti ń ṣe nìyẹn o bẹ́ẹ̀ bá o tó owó títì wọn ẹ wo àwọn ìlú ẹ wo bá ṣe rìn káàkiri ìgboro ẹ wo àwọn tóbi dẹ́kọ̀ àwọn títì tẹ gbà kọjá láti gbọn náà kan sí gbọn náà kejì òní títì tán tó ṣe tẹ bá wo àwọn agboolé tẹ wọ tíìtì ẹ sọ pé subhanallah láwọn àdúgbò mi kí sọmọ adámọ ní sì ń gbébi tí ẹ rẹ ti di black wàláhi làdé àwọn ìjọba ti wà ń bẹ so nídìí eléyìí. ńdọ́lọ́ máa nke wata wá esi n'ihe o ẹ má ẹ ẹ ẹ ṣe déédéé o ẹ nínú ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún wa tí mò ń bá lọ òní pé tàbí àwa àwọn àwọn èèyàn káwọn máa wàkúl ámẹ́ntù lọ́wọ́ mi kìtà ẹ máa sọ pé èmi gba ọlọ́run bá gbọ́ pẹ̀lú tó nù síra wọ́n adìlà rẹ̀ nẹ́kùn èmi wọ́n ti pàmílà kì í ṣe láàrin Allahu rabbuna wa rabbukum ọlọ́wọ́n bá lọ́wọ́n bá ẹlẹ́dàá wa ọ̀nà sì lọ́lọ́dẹ ẹ̀fẹ̀yìn náà lana amaluna wa lakum amalukum àwa ní níta àdìsọ́kàn tá a fi ń sin lọ́hùn ẹ̀yin náà ní níta àdìsọ́kàn tá a fi ń sin lọ́hùn ẹ má wàá kó wa ń pàpà mọ́ra ń bí pé àtijọ́ ẹ bá ń sábò sí àjọba yìí ṣe ni rárá ìwọ sọ pé mùsùlùmí òdodo nìwọ ní gbogbo kíbi sábà bára wa la hujjata baynana wa baynakum Allahu yajma'u baynana wa ilayhi al-masir. الحمد لله الذي أكرم بالإسلام أولياءه وشرف بالإيمان وشرف بالإيمان أصفياءه وأقام بالميزان والعدل أرضه وسماءه أحمد ربي حمدا كثيرا طيبا مباركا فيه حمدا يستذل وابدا نعمان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أدخرها ليوم ليوم اللقاء وأشهد أن نبينا محمد